دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ Muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah. وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يتحدث ilé ti ẹ̀dá fún الله الحمد لله alhamdulillah ọba tó dẹ̀ ṣe wá kù di ọjọ́ tòní. Làkàlẹ̀ Hàmùdù máa a ò láàkà bí Hàmùdì wà sànà. Àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá ní àwọ̀rí wọn fáyọ̀ bí kìí ṣe bí ká dúpẹ́ fọ́lọ́wọ̀n ọba o. Làkàlẹ̀ Hàmùdù máa a ò láàkà Hàmùdì wà sànà. Kì ṣe ayọ̀ èèyàn ni wọ́n rí fà sí bí kìí ṣe ayọ̀ tọ́lọ̀ ń ṣe fún nínú tí wọ́n gbàgbé rẹ̀. Hàmùdù máa a ò láàkà bilhamdi wa sana. ọlọ́run ọpẹ́ ọpẹ́ ò kí ń ṣọba tí ń jẹun ní àbá pẹ̀lú oúnjẹ rẹ̀. làkàlì hamdu máa àọ́lá bilhamdi wa sana. ọpẹ́ lẹ̀tọ́ àwọn ẹ̀dá ilé ìta gbọ́dọ̀ máa ṣe sọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà. làkàlì hamdu máa àọ́lá bilhamdi wa sana. ẹlòmíín pòṣe ẹni kí ló ń Bíjá ń tẹ́ sí iná tó dúpẹ́. Látàílẹ̀ àmúdù máa áwọ̀lá tàbí ilẹ̀ àmúdì wà sánà. Àbí mọ̀ pé opportunity ńlá ní kò tẹ́ ń bẹ láyé. Àlá àmì ní àti bàtà ha ni àmà ń tẹ́tí rọ̀. Àbó tiẹ̀ mọ̀ ńlá ní kò tẹ̀ tó wà lọ jẹ́ mùsùlùmí lórí rẹ̀. Àlá àmì ní àti bàtà ha ni àmà ń tẹ́tí rọ̀. Ọ̀gọ̀rọ̀ bá yìí tí wọ́n rí. lọ́jẹ́lẹ̀ hàmúdù àbẹ̀áfà múdọ̀ afatan àlá. ọpẹ́ yóò ṣe kàtàn kò ṣe kàtàn kò ṣe kàtàn. múdọ̀ afatan àlá. làbọ̀ ìfàmọ́ àhàlà làdẹ́yìn náà wà máa لطائف ما أحلى لدينا وما أمرا ẹnu ọpẹ́ ọpọ̀ ìta fi ń dá fún ọba tí ó ṣẹ̀dá wa a ń tọrọ àlékún ọlá ọlọ́run fún ànúbà Muhammad sallallahu alaihi wasallam àbí ọlọ́run àlékún ẹ̀yọ́nà rẹ̀ kó bá sí fún àwọn sàhábà àtàwọn kíra wa pé a kú oríire mẹ́wàá gbẹ̀yẹ Ramadan ilé tí a wà nínú pọ̀pọ̀kì ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ń bẹ ọlọ́run ọba kó jọ kó fi wá ṣe kó ń gẹ́ òru Laylatul Qadri kọ́lọ̀n kó má jẹ́ kí òru náà kó lọ láì kí pèmí àti iná ṣoríire nínú rẹ̀ ilé náà láti wá rí pé lẹ́lẹ̀ tòní káfí alẹ́ tòní ìbẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa nípa pàtàkì àdúà ṣíṣe àdúà ò àdúà ṣíṣe báwọn ṣíṣe ṣe pàtàkì tó nínú Islam àdúrà jẹ́ nǹkan kan gbòógì ilé tí wọ́n pẹ̀lú ọmọ subhanahu wa ta'ala èyí tí ó ṣe lọ́nà àyàn lórí àwọn èèyàn wípé kí a máa ṣe ẹgbọ́miyé káwa máa ṣe kì í ṣe ká máa gbà á ọlọ́run ọba tí máa ń gbà á àwa máa ń ṣe é àlàyé tí àwọn olùmọ̀ọ́dé nípa pàtàkì àdúà الخلق كلهم مفتقرون مفتكرون إلى الله محتاجون لما عنده ó náà ni tó gbogbo ẹ̀dí ènìyàn pátá látòkè délẹ̀. Kọ̀ọ̀hún مفتكرون إلى الله محتاجون لما عنده. Gbogbo ẹ̀dí ènìyàn pátá látòkè délẹ̀ ni ó aláìní tó ń bùkátà sí nǹkan lọ́dọ̀ ọlọ́run. mọ̀tàjì náà lè máa ń dàbọ̀.

tó bá kírun kírun fúnra ara rẹ̀. wọ́n bá ní ìṣú ni wọ́n ní wọ́n mú gáyọ̀rọ̀ mọ̀ṣẹ̀tá jì ní ilẹ̀ ìhìn. àwọn tí a èèyàn ló jẹ́ pé ọ̀ràn yẹn ni fáwàkáwà ṣàdúrà láfi sọ wípé kó náà sí mọ́fítẹ́kìrúnà ilẹ̀ ọlọ́rin sọ̀fánà ọ̀tá. Àtàjúnà lè máa ń dàbò. Kọ́dà kíyàn jẹ́ ààrẹ orílẹ̀-èdè, òun náà ń bùkátà tí kó tún máa bẹ ọlọ́run. Kọ́dà kíyàn jẹ́ ọlọ́lá bó tilẹ̀ ńkọ́ lánàá pọ̀ tó, àfi kó tún máa bẹ ọlọ́run, kó tún máa ṣàdúrà, káwọn èèyàn tún máa ṣe fún kó tún máa ṣàmí. Ọlọ́run jẹ́ ẹ̀rẹ́ padà sábúrú, ah, àmì àmì ẹ̀rí pé ní àádùn. pàpàdà sábúrú lè dé báyàn lójijì, bó tilẹ̀ kíyàn tó láyé. Táwa ni ò lè jẹ́ kí ó dé báyàn ọlọ́run ni ọlọ́run nípa ààrẹ ṣe yíò ẹ̀rí gbogbo tara ń bèrè lọ́wọ́ ara wa tá ń tọrọ tá ń ṣàdúrà fúnra tá a fi ń ṣàmì èwo la fẹ́ sọ fọ́lọ́run à ń kán gbàtì ọlọ́run torí pé òun nìkan lọ́ba tó yẹ pé òun máa ń ṣe orí tá a fi máa ń kọ́ńtíráàtì ẹ̀dá olú máa ń ṣe fún ni lẹ́nu kọ́ bá gbígbà kínní kan lónìí tọ́lọ́ bá fi ṣe kò ń gẹ́ àwọn èèyàn máa kí pé ẹkú oríire o ẹkú oríire o oríire wo lẹ́fẹ́ kí ọlọ́run ọba kú ọba tó dá oríire àtẹni tí ń ṣe. ṣé o ti mọ̀ yàtọ̀ tó wà láàárín ọlọ́run àtẹ̀dá. ọwọ́ bá ní ìṣúná wọn ni húmúgáyìrò mọ̀ṣẹ̀tá jí ní ilẹ̀ ihe eléyìí náà lẹ́ta fi ń ṣàlẹ̀ pé ọlọ́run ọbẹ̀ ògbò kátà sí kankan lọ́dọ̀ wa o. wàkọ́dí àrùjábà lọ́wọ́ azza wa jalla ala ibadihi du'a. pátá ọlọ́run ti ṣe àdúrà ṣíṣe ní ọ̀ranyàn ló wà lórí ẹlòmíì ní ọ̀ranyàn bò àtẹ̀mí tó bá wù mí máa ṣàdúrà tó bá dọ̀ mí bìdẹ̀ ní ṣàdúrà ibi tọ́lọ máa fún ní kálukú kún ti parí ẹ̀ wáyé tí máa ti máa lọ wé sí àmì ara mi fi ṣàdúrà àrárá ọ̀rọ̀ yẹn ní kò ṣe Ara yẹn ni kò ṣe gbọ́n tọ́lọ̀ ń sọ náà lùkúrá. Òṣèrú ní àṣẹjìbẹ̀lẹ̀ kún. Ayà lùkúrá nì lélé ọlọ́run ní ẹ̀tò ní ọ̀. Òdẹ̀rú ní àṣẹjìbẹ̀lẹ̀ kún. Ẹ tọrọ nǹkan lọ́dọ̀ mi ṣàdúrà ẹra wọ́ra sọ̀sọ́dẹ̀ ní ọ̀rọ̀. Àṣẹjìbẹ̀lẹ̀ ní. Òdẹ̀rú ní. Amúrò ní. Amúrò ní. Àṣẹ ní. Òdẹ̀rú ní. Amúrò yọ Òdè ọdún ní. Tó bá ti dé pé Amúrù ló wá báyìí, nǹkan yẹn ń tọ́ka sí pé dandan ní tọ́lọ́n ti mú wá mọ́tíláàkù báyìí. Udè ọ̀hún ni. tèmi àrán yẹn ni fún ìrẹ̀lẹ́ yẹn tó tèmi. Àṣàjìbè làkún. Wọ́n ní sábà ti wá tèmi èmi ọlọ́run bá náà ṣiṣẹ́ àti dáyín lóhùn. Àṣàjìbè làkún. Àṣọ́lọ́run bá ń fẹ́ kémi àti ẹ kún. Ìwọ gangan ìwọ gangan gangan gangan fúnra rẹ̀ lọ́lọ́ ní kò pè ń. Iná làbí iná yá sẹ́kìbì rúnà ní ìbàdà jì. Ọlọ́dẹ àwọn tí wọ́n ń ṣe ìgbéraga tí a ní ìbáradàdí. ayé àdò àì àwọn tí wọ́n ṣe gbéraga tí wọ́n kí ń pè mí ọlọ́. ṣayẹ́dẹ́ kọlu náà jahannama dakhirin. ẹ sọ pé ṣé wàá lè tó bẹ́ẹ̀ ni. ṣayẹ́dẹ́ kọlu náà jahannama dakhirin. ọlọ́run wá wọ jahannamu náà iná máa dáàfìrí. Torí kan pàdúrà tí wọn kì í ṣe dùá wọn kì í ṣàdúrà wọn kì í pe ọlọ́run. Wa qala sallallahu alayhi wa sallam. Adúgbò ń tí ànábì náà ń pe ọlọ́run. Yàgídọ́ bí lọ́rùn àlè. Yàgídọ́ Arábìnrin ẹnikẹ́ni tí kì bá máa ń pè ọlọ́run. Màlámi ẹsẹ̀ àlìlá. Ẹnikẹ́ni tí ìbá máa ń ṣàdúrà. Màlámi ẹsẹ̀ àlìlá. Ẹnikẹ́ni tí kì bá máa ń tọrọ nǹkan tó sẹ́lẹ̀dọ̀ ọlọ́run. Màlámi ẹsẹ̀ àlìlá. Gbogbo ẹ̀rá tó bá pàdúrà ṣíṣe tì. Màlámi ẹsẹ̀ àlìlá. Ó wá rò pé àwọn èèyàn ń ṣe ń ṣe fún mi, ẹnikẹ́ni tí kì bá ní ṣàdú àgbọ́ntá anábì sọ ń pa rẹ̀. kí ni anábì sọ ń pa rẹ̀? yàgùndọ́bẹ̀ ọ̀lẹ́ anábì ni ọlọ́run bá bínú sí o. yàgùndọ́bẹ̀ ọ̀lẹ́ ọlọ́run bá bínú sí ẹni tí kì bá ti máa ń pe ọlọ́run. eléyìí jẹ́ ká mọ̀ pàtàkì àdúrà ṣíṣe ẹ̀yin ìjẹ́ ìmọ̀ ń ṣàdúrà báyìí ìjẹ́ mọ̀ pàtàkì rẹ̀ ìjẹ́ múra sí ṣíṣe ìjà tí ẹ mọ́wọ́ sí pèsè ẹ̀ṣì yẹ kẹ́ ẹ ṣe pàápàá trípẹ́lú mi ti gbọ́bà ẹni sọ ní àmú ah, máa ń ṣàdúrà níbi tẹ̀ máa ń ṣe gọbẹ̀ tí ń wò mí yẹn ó wá pùkátà káwo báwo ló sì yẹ ká ṣàdúrà. òdìrín ó ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين Ọlọ́run ni ẹ pè mí Ọlọ́run ẹ ṣàdúrà kẹtù ربكم تضرعا وخفية bí pẹ̀tẹ́ wá fẹ́ pe ọlọ́run kádọ̀rọ̀ ẹ̀ẹ́ra wọ́ra àtẹ̀sọ́dọ̀ ọlọ́run ni ọ̀ èyàn tó bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run á sọra rẹ̀ di ẹni tí ò jẹ́ nǹkan kan wájú ọlọ́run. kádọ̀rọ̀ ẹ̀hún wà kún fún ya. wàá rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ pátápátá wàá rẹ̀ mí wà wá máa wá pè ọlọ́run pẹ̀lú fóun páyà. Tádàrọ̀ àrùn ọ̀kùn sí ẹ̀ta. Tó tó wá yàn dára rẹ̀ tó wá tún pè ọlọ́run ọba ní kẹ́lẹ́kẹ́lẹ́. Ìdí tó wà máa tún lọ́gbọ́n lọ́lọ́run ọba lórí. Iná òòrùn la yóò ṣe bólé mọ̀tàdí. Tọ́lọ́wọ́n bọ̀ nífẹ̀ẹ́ sí aláṣẹ jù ńgbà tó bá tún ṣàdúrà tó tún máa máa kanra tó máa máa pè ọlọ́run jálà jálà jálà jálà gbogbo oríṣiríṣi àwọn ọ̀nà ẹ̀ náà ọ̀nà àlè àti dáhùn ní níbi àdúrà ṣíṣe. kò lè dé ọlọ́ ọlọ́run ọba ní tẹba tí wá fẹ́ ṣàdúrà nínú tí wọ́n máa yí ẹ máa Ma tẹ́dẹ̀ Èyí yóò ń tẹ́bá wá pè nínú àwọn orúkọ ọlọ́run. Fàlàhùlẹ̀ àsìmá olè ṣọ́sìnà. Ọlọ́run náà ní àwọn orúkọ tó pọ̀ tó jẹ̀já àwọn orúkọ rẹ̀ tó fi ń bá Sọ̀látìkà tó wà ń bí ìtumọ̀ rẹ̀ ní àdúrà ìka. Gẹ́gẹ́ bí ìyàwó Aisha ṣe ṣe tẹ̀sírí àyà yìí fún wa. Àfitawádẹ̀ ń kó ti ìyàwó Aisha, wọn kí ń ṣẹ́gbẹ́ gbogbo àfáàyè o. Ìyàwó Aisha, wọn ń ṣẹ́gbẹ́ gbogbo mufti ayé o. Kódà wọn kí Saudi. À ń ká sọ pé bóyá mufti mi tẹ̀ bá ń pè mufti lórílẹ̀-èdè Nàìjíríà. Ìyàwó Aisha kì í ẹnikẹ́ni nínú Wọ́n á tẹ́jẹ̀ hàn rúbì sọ́lá. Ìyàwó àìṣà ní ń tọ́lọ̀ ń sọ ń bí pẹ̀lú tánà bèbè kọ́ òun gẹ́gẹ́ bí ìyàwó ẹni rí. Wọ́n látẹ́kẹ̀ àrúbì sọ́láàtì. Ẹni tí ọlọ́run ni ẹ má máa gbógun ta ṣàdúrà. Wọ́n látẹ́kẹ̀ àrúbì sọ́láàtì. Gbogbo tó wà nínú àwọn ṣe. Wọ́n ṣe ń ṣàdúrà? Lọ́fíjẹ́ táàfin ní máa yàgbà ọ̀dọ́ gbogbo àpọ̀ aládàádálẹ̀ wọ́n ti dàǹkọrú máa òyìn lọ́wọ́ gan ọ̀rọ̀ tún débi àjọ àṣìṣe nísìnyí wọ́n tún dàárú àwa kó àwọn èèyàn jọ àwa máa bogun ta pariwo gbọ́n tọ́lọ̀ ń sọ́nà àlùkùrá ni pé àdúrà ni. Sallallahu alaihi wasallam. Láti ẹjẹ́ àrùbí ìsànláàtíkà. Ẹ má máa pariwo tẹ bá ṣàdúrà, ẹ̀kọ́ lélé yìí náà jẹ́. Ọ̀rẹ́tọ̀ kan fi tí mi ha. Bákan náà kí dẹ̀ ṣe pé bó ṣe wá ṣàdúrà yìí náà, ò wá ní lanú máa sọ̀rọ̀. Ọ̀rẹ́tọ̀ kan fi tí mi ha. ọ̀rọ̀ tó fẹ́ máa sọ àdúrà tó fẹ́ máa ṣe yìí, kò ní kọjá tí wọ nìkan rọra ń gbọ́. Àlàyé tó wà ń bí ni pé di ẹnu pọ̀ kódà lórí irun irun tá ń kakíwẹ̀ sínú jẹ́jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹnu pọ̀ kó ló ti ń kà ibi kàkà sínú jẹ́jẹ́ lélẹ́yìí ó pẹ́ ahọ́n rẹ̀ ètè rẹ̀ gbọ́dọ̀ máa mú tí wọ́n náà máa gbọ́n tó ń wí kẹ́lẹ́kẹ́lẹ́. wọ́n á tẹ́jẹ̀ lọ́rùn bí sọ́lá tí káwọ́ látò kọ́fí tí mi ń ha. Eléyìí àlàyé kan. Wà bí ọkùn ibẹ̀ ìnàzà ní kàṣẹ̀bí láàrin kó má pariwo àkó rọra ṣohun ẹni kó a máa kàn fún ọlọ́run ọba tó náà ní tó fi ṣe àtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́run kó fèrè nǹkan gbà. náà lọ́dọ̀ wọn náà. Ó fẹ́ gbìyàn tó wà nípò ọlá Ó fẹ́ gbà nǹkan lọ́wọ́ bóyá bí gómìnà gbà nǹkan lọ́wọ́ ọmọ vice chancellor abẹ́ni yóò ń kọ́ wá wà London rẹ̀ wá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ ó wá dé wá kanlẹ̀kùn lọ́ba wọlé bá lọ́gá ẹ bá mi sign paper yìí ẹ bá mi sign paper yìí àwọn èèyàn dúró àwọn tí wọ́n ní paper yìí wọ́n fẹ́ gbà àwọn tó ní contract náà dúró à ah! ọ̀gá òkú irú ọmọ oní ọ̀rọ̀ wà yìí ta ló ń sẹ́ǹdì ọmọ ilé ìwà sọ́fíìsì wa ń bí ah, ẹ̀dà ìpínlẹ̀ yóò gbádùn mọ́ èèyàn sẹ́yàn lélẹ̀ yẹ̀wò. Wọ́n látẹ́jẹ̀ lọ́rú bí sọ̀lá tí káwà látò kọ́fí tí fi ha wà bẹ́tẹ̀ fún ibẹ̀ ìnàzà ní kàṣàbí ìlà. Tó túnmọ̀ sí pé kódà kó jẹ́ ọ̀dọ̀gá. Fáìlì ló wà lórí tébù tó gbọ́dọ̀ lọ dispatch. Wàhílá fẹ́ alákẹ̀rin bá dí. Ó gbọ́dọ̀ lọ dispatch lẹ́tà, ọ̀gá rẹ̀ sì gbọ́dọ̀ sáyà wọn kan. Àbí kó yá móhùn tútù wọlé. Má gbójú líle wọlé. Má gbé sára gbòrò wọlé. Torí kò sí dọ́dọ̀ ọ̀gá rẹ̀. Èèyàn sí èèyàn nìyẹn o. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀ràn ọ̀ràn yóò ń kó lè máa ṣe bẹ̀tẹ́lẹ̀. Wàhílá. Ó bá ní kó fẹ́ pe ọlọ́run kó wá kàm kó farabalẹ̀ pé. Wà ìdá sa'alaka ìbádì àní. Ayà mi ti nílé inú Suratul Baqara. Fa'inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibu li wal yu'minu bi. Torí àgbégbà ẹmọ ẹ̀háwà Mùsùlùmí, à tẹ́bá ti ríbi táwọn mùsùlùmí ti ń tó ń pariwo ìlànà ìsìláàmù kọ ni wọ́n ń lò o bẹ́ẹ̀ ni ìlànà ìsìláàmù kọ. o ayẹ ilé ọwọ́ ń hó gé ìdẹ́yẹ ẹ̀gà làwọn ń ara rẹ̀ jẹ́gẹ́gẹ́gẹ́ ni máa fà

ṣé irú pápá nìkan ṣe ṣe ná àbí tá sọ pé ya Allah ya Rahman ya Latif ya Khadir ṣe tabarọ̀rá ń sọ jẹ́jẹ́jẹ́ báyìí náà ṣe máa gbọ́ṣá tó dà ń wo distance àwọn àtọ́lọ́hun yẹn ni a rí pé ṣé bẹ́ẹ̀ kí nìyẹn ò jìṣá nígbà tí wọ́n béèrè béèrè lọ́wọ́ ànábì lọ́lọ́ bá sọ àyà kalẹ̀ fún wa. ìlà sa'alaka ibadi anni. ọlọ́run táwọn ẹrú mi bá béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa mi. fa inni qarib sọ fún wọn pé mi ọlọ́run bá súnmọ́. Ojí bò dáa wà dáadáa àìdáadáa. Aya mi wà tí ọlọ́run bá sọ pé òun wá akọrọ̀bù ilé ìhìnmi hablil warid. Ó súnmọ́ ó lòun súnmọ́ wájú ká ṣan ọrùn wa lọ. Fa inni qarib. Ìyẹn náà ní tọ́lọ́run tún lòun bí ìgbé fún wọn pé mo súnmọ́ wọn. Fa inni qarib. Mi ò jìnnà débi kọ́ máa lọ́gùn mi.

ó wá fẹ́ fẹjọ́ ẹ̀sùn ọlọ́run ó nídìí kó pariwo. àti rú kọ́lẹ̀ kùn. ó sọ kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn bó ṣe rọra dákẹ́ yẹn. àti ó sọ̀rọ̀ sókè àwọn èèyàn ń gbọ́. náwó àlè mọ̀nbẹ́dájì sọ̀rọ̀. ọlọ́run ní tó wà lọ́pọ̀ òun ti mọ̀ kí wàá nìtí mo tó wá ń pariwo sọ ló lè má pariwo sọ̀rọ̀ ọlọ́run ní ìzádà án. Gbogbo ìgbàtẹ́rù bá ti tò wọ́n lọ. Fáyẹ̀nsẹ́ jí ìbùlé. Ẹ wá tún sọ pé ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ẹ̀ rí gbàdúrà. Torí ẹ̀lẹ́ ti wá mít gbogbo ẹ̀ mọ́ra wọn. Fáyẹ̀nsẹ́ jí ìbùlé. Mo sábà lọ́wọ́ àtẹ̀. Ọ wá mít gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Ẹ bọ́ṣ tọ́ba pé gbogbo yẹn títí títí yá sàlám tọ́pẹ́ gbogbo ẹ̀ títí títí táwọn rí pẹ́kẹ́ ní yóò tí ì bọ́ sójú ẹ̀ báwọn ṣe ń fẹ́ amatúwẹ̀ṣẹ̀. abatúnjà sí jẹ́ abatúnlẹ́bú kókó bára wọn dọ́gba. Fàlìyẹ̀sẹ̀ jíbúlì. Ìlànà àwọn kan lélẹ̀ yẹn. Kò ń sì lànà wọ Mùsùlùmí. Fàlìyẹ̀sẹ̀ jíbúlì. Gbogbo tó bá tó fi rí gbàdúrà láti jọ ìjà sọ fún ẹ. Fàlìyẹ̀sẹ̀ jíbúlì. Tó bá gbọ́ lónìí tó bá filẹ̀ wá rí pé pẹ̀lú ògùn ọlọ́run àlà. Fàlìyẹ̀sẹ̀ jíbúlì. Àwọn pàtó kan ló wà wájú ẹ̀ àwọn òdíwọ́ kan ni ìwọ náà ló dẹ̀ ṣogun bá rẹ̀ àkọ́kọ́ náà ni pé òòyàn dára rẹ̀ fọ́lọ̀n pátápátá. bàlẹ́ ṣẹ́jì ìbùlí. ọlọ́run ní kò ẹrú tó fẹ́ tèmi tó fẹ́ kí n dáhùn lóhùn kóhun náà kọ́kọ́ dé mi ọlọ́run bá lọ́nà. wọ́n yóò mìnú bí. gbọ́dọ̀ nígbàgbọ́ nípa ẹ̀mí ọlọ́run. wọ́n yóò mìnú bí. ìmọ̀ ni ẹ̀sán gírada. láàlá wọ́n á dẹ̀lẹ̀ náfàánà àti gúnlẹ̀ rí ìyẹn wá ń béèrè pé ṣàjọ àwọn òrí gbígbàdúrà àdéhùn ọlọ́run ọba táwọn náà ṣe fún wa sallallahu alaihi wasallam ìta sọ fún wa sallallahu ta'ala alaihi wa sallama ó ní pé ẹrú ò ní ṣe àdúrà. àmín mùsùlùmí yẹ́dẹ̀rú bídáwà tí láìsàfihàn ìfìmọ́ àdéhùn táwọn náà ṣe áìdì Máa mi Mùsùlùmí. Arábì ni Mùsùlùmí kan ní bí ọlọ́run. Yẹ́dẹ̀rin bí dáwà tí. Mùsùlùmí kan gbogbo gbàlóhùn tó bá fi lè bí ọlọ́run tó ṣàdúrà kan. Lẹ́yìnzà fi hà ìsinmọ́. Àdúrà tó wá ṣe yìí kò sẹ́ṣẹ̀ inú àdúrà yẹn. Lẹ́yìn. Kò sí sọkúsọ ń bẹ̀. Wálá àkọ́tì àtúrà ṣẹlẹ̀. kó máa wá lọ tọrọ tí ò yẹ kó tọrọ wọ́n á lọ bèèrè pé ọlọ́run mo fẹ́ bá èmi náà fẹ́ di mo fẹ́ di director director yìí ọlọ́run tẹ o tẹ fà rẹ̀ ṣe. àbí wọ́n fẹ́ dà nábì. títí tẹni kò bá bàjẹ́ tẹni kò lè dà kí tẹni yìí tiẹ̀ bàjẹ́ kí òun náà lè ra náfààní àti bọ́ síbẹ̀ àbí kí lágbájá yìí tiẹ̀ kú. tí ẹ bá ti sí ẹ̀ṣẹ̀ nígbà àdúrà tó ń ṣe. lẹ́yìn àfi ha ìsìnmú. kò sẹ́ṣẹ̀ nígbà àdúrà tó ń ṣe. wàlá kọ̀pín àtúrọ̀ wàlá kọ̀pín inú ẹ̀ṣẹ̀ nínú àdúrà ní kíyàn máa ṣàdúrà kó tún ma wá pè nǹkan mí mọ́lọ́hun bó ṣe ń sọ pé yá Allah ya Rahman bẹ́ẹ̀ náà ló bá tún sọ pé sáàdà bílà sáàdà rábílà àdàbàbílà àdàbàbílà ló bá tún bẹ̀rẹ̀ sí korúkọ àwọn àbíyà ìjọ̀nù ní bí ọ̀rọ̀ wá ní àní ló bá darúgbẹ̀ kó mọ́ra wọn. lẹ́yìn fi ha ìfẹ́ mọ́ torí oríṣiríṣi skáàmù ni ọ̀nà táwọn ará bí yẹn ń lò fáwọn èèyàn wọ́n lè ní wa bó ṣe wáyé ní bíbí ọ̀wọ́n ó wà lọ sáà àgbé àìní kọ̀rọ̀ yàrá ó wà bẹ̀rẹ̀ alẹ̀ sóhò ó wà kẹ́yìn ó tún kọjú sí ó tún òtún sí ó tún òtún sí láàyè láàyè káàmù ọ̀rọ̀ ìyá فيها إثم ولا قطيعة رحم àdúrà tó bẹ́ ṣe tí ò bá ti sí ẹ̀ṣẹ̀ níbi àdúrà yẹn. ولا قطيعة رحم kò dẹ̀ ní ṣe pẹ̀lú ìjákun ẹbí. ìlà tó máa lọ bẹ ọlọ́run tó ọlọ́run ilẹ̀ ẹbí jẹ́ kán gbàgbé ẹ̀sìn mi lọ́wọ́ ẹ̀mí ni kò yẹ kí n jogún gbogbo ẹbí. wọ́n fẹ́ pa olórí ẹbí àbò fẹ́ sọ àwọn ẹbí rẹ̀ àwọn ẹ̀yẹ̀kan rẹ̀ tó kù fẹ́ sọ wọ́n dá dínrùn kí wọ́n sáà lè gba gbogbo nǹkan àdúrà tí wọ́n náà ń ṣe tó fi ń tọrọ ṣe ẹ̀tọ́ rẹ̀ ló ń tọrọ àbó ń tọrọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ o fẹ́ kí tẹ̀lé kọ́ bàjẹ́ kí tiẹ̀ bá lè dáa ni. alákọ̀tì àjọra ẹ̀mí. tí o bá ti sí ìjákun ẹbí ń bẹ àdúrà tí yàn ń ṣe. ìlà àìbáhù lọ́hù bí a ìṣẹ̀dá sàlàfin. aláìyé ni dandan ni kọ́lọ́hún bẹ́yàn bá ṣàdúà kó máa retí ìkànnì mẹ́tẹ̀ta. ìmá àtọ̀rìn jàlálàú dáwà tó hó. torí ẹ̀ mo ṣàdúà mi rí gbígbàdúà yẹ́ra rẹ̀ wo ni. kò ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. kọ́ra nábì Zakariya ni wọ́lá akùn. Bídọ́ àyíká rọ̀bí ṣàkíyà. Ó ní mo mọ̀ ni ó dá mi lójú ni pé èèyàn ní ṣàdúà kó sórí ibù. Kí ni wọ́n ti kó mo ti bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ yẹ́ra ẹ̀wò náà. ó bùkátà ká yẹra wa wò ọkọ wọn náà yẹra rẹ wò ìyàwó yẹra rẹ wò ìwọ ọmọ náà yẹra rẹ wò bí wọn náà yẹra rẹ wò bọ́rọ̀ ẹ ń rí lónìí kò ní kálukú ṣẹ́ẹ̀kì ara ẹ̀ náà anábìnrin ó ní nǹkan mẹ́ta yìí ó ó ní àkọ́kọ́ nú ẹ̀ ni pé nínú tó ṣe kọ́lọ̀ ń kó fún tó ń béèrè tí ó ń béèrè kan lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀hún kò tí kò kan láyé. wọ́n Ọlọ́run wa inú kọ́lọ̀run fún nípò yẹn láyé bẹ́ẹ̀. Wà ìmá ayàdẹ̀kẹ̀rọ̀ aláhùn fil àkírọ̀. Alábìnrin àdíkẹ̀ kọ́lọ̀run tó dá ti mọ̀ pé pòyàn olóore fún tó bá débi ipò yẹn kò ní gbádùn gbèsè ayé rẹ̀ mọ́. Yàdẹ̀kẹ̀rọ̀ aláhùn fil àkírọ̀. Ọlọ́run wa mọ̀ ọmọ tọ́jú àdúrà tó ṣe yẹn ipò ńlá tó fi tọrọ ohun tó dáa jùlọ àwa lọ fi pamọ́ kalẹ̀ fún lálẹ́ kìyàmọ̀ ẹlòmíà ní òun ò fẹ́ yẹn òun fẹ́ àyọ́rọ̀ yọ òun fẹ́ yẹn ayé lòun fẹ́. bóyá lọmọ tó ń tó dájú tó ń béèrè yẹn gan wà láyé ìwé kan kan níbi tó rí náà dé ló fi ń tọkọ ló takú sórí ojú kan pé ilé ìfẹ́ bọ́kùnrin ní ìbá rí obìnrin kan á takú sáà ah, kò sí tó lè yẹ lé lòun máa fẹ́sẹ̀ bóre obìnrin mí náà bá rọkùnrin kan ní láyé à tó bá gbà náà máa fún rárá ẹni tó dà jù lọ wà. wàyí máa ayẹ tẹ̀kírọ̀ ha làhúfì láàkírọ̀. gbangban tá ń tọrọ láàrin kọ̀rọ̀ rẹ̀ kò hàn sí wa káwa wá tọrọ káwa filẹ̀ fọlọ́hún tọ́wọ́ wá bá wá tó ká dúpẹ́ tọ́wọ́ bá tó ká gba kámú àsìkò gbígbàdúrà náà làwà lọ́wọ́ ìlà fi ń tẹnumọ́ra àdúrà lọ́wọ́ àdúrà ní kẹ́ máa ṣe o àdúrà ní kẹ́ máa ṣe o ẹ máa fàsìkò ń ṣòfò ọwá ń lẹ pósítà kiri nìsín ọ ti bẹ̀rẹ̀ lẹ̀ láti kọ́dírì. àwọn ọmọ pàtàkì àdúrà fẹ́yìn pé àdúrà ní kẹ́ máa ṣe ẹ má bá wọn ara yín o ẹ má gba láti kiri mọ́ wàláhì ni fọlọ́ ń bọ̀ra sí bísínẹ́sì lásán ni káwọn àdúrà ní kẹyìn yan ṣe máa lọ sunu mọ́sálásí tó bá lálàáfíà tó bá ti ṣe sáǹtì káà kẹyìn náà máa gbalada kí wọ́n máa bẹ ọlọ́run fúnra ara yín ẹ kọ̀ǹsọ̀tì ọlọ́run fúnra yín kí máa lọ jókòó kan máa lọ pàṣípò yín ṣòfò àwọn iṣẹ́ àwọn wa àwọn kíní kan wa gbogbo eré yẹn kọ́ ọ àdúrà kọ́ nìyẹn o. wọ́n máa ń yẹ sórí fani omi nínú sùúrù yìí mi fi là á wọ́n máa

àjálù ńlá kan náà wà lọ́nà tó ń bọ̀ ìdùnnú ńlá kan lélẹ̀ àjálù ńlá kan ló tún bọ̀ lọ́nà yìí tó wà ní àkọọ́lẹ̀ rẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹ̀. ọlọ́wà wa stop ọmọ yẹn ná àwa mú àdánù yẹn àwa yẹn dànù ṣùgbọ́n wọn ò pé ewu ńlá kan ti wú ẹ́ nǹkan tó ń tọrọ tí ò tí ì bọ́sẹ̀ lọ́wọ́ ló ń sunkún. a tẹ̀síwájú ní ọ̀làgbẹ́lá tá a fi ń jẹ́ ká mọ pàtàkì mẹ́wàá àgbẹ̀yìn àti kíkún fàdúrà ṣíṣe lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ ọlọ́run kó jọ ọlọ́run jẹ́ agbọ́jẹ́ àgbà o. àwa ń bọ̀ wá ṣàlàyé àwọn kò mọ̀ òkun àwọn àdúrà kan náà fún wa lọ́la ìta àti ká mú gidi kalẹ̀ ká kọ́ ṣùgbọ́n lọ́la aago mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ náà ni a máa pàdé insha allah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtìlá hákì lẹ́mẹ́ abẹ́òkúta.